صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كات جلون كما با النبي àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ ìgbéǹde àkìyàmà náà láì ní fi àsìkò wa ṣòfò a fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan ńlá méjì eléyìí tó já sí wípé ìkíní kejì nínú àwọn nǹkan yìí kódà tá a bá mú lẹ́yọ kan lọ́tọ̀ ní tó dájú àsìkò lè gbà wá ká tó wá sọ pé a fẹ́ da gbogbo ẹ̀ pọ̀ ọlọ́run nínú ọláńlá rẹ̀ ìwọ̀nba bá ní sọ ọlọ́run jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ gbé ìgbéyàwó kó ní ìbàlẹ́jẹ́ ogún fún wa lọ́lá haúláwọ̀lá kú wọ́ta náà fẹ́rí kan tí a fẹ́ sàlàyé ẹ̀ ká farabalẹ̀ dáadáa yàbí òyì ó nídìí ìfarabalẹ̀ tó pọ̀ ó sì kọjá sí pé gbogbo wa ká nóòtì àwọn nǹkan kan tó pàtàkì alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí máa fẹ́ kí a ṣe àkíyèsí àárìpọ́lọ̀ ọba àlékè ọlá ó jẹ́ kó yé wa nípa pé wà máa ń kọ̀ látùlì jìnnà wà ní ńsá ìlà àlè àbúrò àti àwa bá a jẹ́ èèyàn àti àwọn àlìjànà ọlọ́run dá wa nítorí kálẹ̀sìn ni tá a bá ti wá sin lọ́ọ̀ nílé ayé ń bì nínú nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ òun ni wípé èèyàn díẹ̀ wà má àkàtàrù náà wà láwọ̀ àrọ́sítà bíi mọ̀mìnì nínú sọ́rọ́tù Yusuf ọlọ́wọ́ bá ń jẹ́ kó yé ànábì sallallahu alaihi wasallam pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bó ṣe wù kánà bí ò ṣe wàhálà tó bó ṣe wù kó gbìyànjú tó èèyàn díẹ̀ àwọn ni wọ́n ṣe kíni o àwọn náà ni wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tá a bá ti wá sí náà láyé ń bì gbogbo àwa tá à ń kírun Ta ngbaa ń gbá àwẹ̀ tá a ọba àlekè ọlá ibi tí ó padà jẹ́ ibi tá de si sí òun náà ni àlìjánná bákan náà àwọn tí wọ́n gbọ́ ló ń gbọ́ tí wọ́n takotọ lọ́hùn ibi tí ó jẹ́ final abode ibi táwọn padà dé sí òun nínú náà ọlọ́run ni fàríkún fìlìjánátì wá fàríkún fìfẹ́ ẹ̀ àfẹ́ àwọn kan nínú àwọn ènìyàn nígbà tó bá dijọ́ ọ̀gbẹ́ndé alkiyama ọ̀rọ̀ wọn ọjà sínú àlìjánà àrífà sọ pé àlìjánà àlìjánà máa sọ̀túnmọ́ rẹ̀ fún wa bákan náà àwọn kan ọ̀rọ̀ wọn ọjà sínú náà ẹ wá jẹ́ ká wò báyìí kí n tó lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ yìí nàìjíríà làwà yìí case study ìwọ tó bá já sí pé o jẹ́ current student tó já sí pé o máa ń gbọ́ news tó o mọ bí trend of events bó ṣe lọ ní nàìjíríà ó rí wípé sambo dazuki sọ ọmọ ẹtí ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹtí ń jẹ́ àbí ta ló ń jẹ́ sambo dazuki ní ìgbọ́ ọmọ ẹtí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dà sambo dazuki presently ó rí pé ó ń fèsì trials pẹ̀lú ìjọba nàìjíríà sambo dazuki òun ló wà ní ìcháàjì ètò ààbò nígbà jonathan tó ń gbọ́ mi yé ń sìn. òun lọ jẹ́ security advisor NSA fún Jonathan tó orí a expect láti ọ̀dọ̀ rẹ̀ òun nìkan mójútó ètò ààbò tó o sì wò lásìkò yẹn ọ̀rọ̀ Boko Haram ọlágbára púpọ̀ kódà èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ ń ọ̀kan nínú àwọn teachers nínú àwọn staff sọkọ mi ń kí ó ẹran iléyà ìbàdàn yìí làṣẹ wọn sí nínú àwọn ọ̀sáàsù kọ́ mi ní kéwù gangan ṣe tí mò ń sọ yé ń sìn wallahu alam ẹni tó bá ní fámìlì kan bẹ̀ wọ́n lẹ́ni tọ́kàn ló mọ̀ ìwọ tó yẹ pé bàbá ní tẹlòmíì ẹlòmíì ìyá ẹlòmíì ọmọ ẹlòmíì tiẹ̀ rè ó lù sí bàbá àti ìyá rẹ̀ nínú pírọ́blẹ́mù yẹn. now ìta ẹ̀sẹ̀tì kó ṣe òun kọ́ ló ṣe kí ni o òun kọ́ ló ṣe ní ìsìn tó bá gbọ́ ní ìsìn lénìí ní ìsìn bí wọ́n bá bí ẹ bá sọ pé kán rìlíìsì ẹ̀ wọ́n ò ní fáwọn òtún rìlíìsì ẹ̀ kó tún lẹ́jọ́ míì tí ó ṣe kí ni o tí ó tún jẹ́ pé ìyà ìtọ́jẹ tán ó tún ku ìyà kí ni o ìyà míì tí ó jẹ wọ́n ní ẹ̀tì rẹ̀ ń deteriorate ó níbi kọ́ lọ fún ìtọ́jú lábúrọ́dù wọ́n ní kò sí tọjọ́ yóò sá lọ ìyàwó ẹ̀ tó ń bẹ̀bẹ̀ pé ẹjọ́ ẹfọkọ òun lẹ̀ wọ́n wọ́n wò ó lọ ní ìsìn èèyàn bíi tèmi àti tiẹ̀ náà ní lánàá tọ́já sí wípé àwọn wà nípò kíni o authority ṣùgbọ́n wọ́n ṣe kíni wọ́n sì lò wọ́n kówó ìjọba jẹ wọ́n náwó òlù bàṣàbàṣà lónìí wá rè ní ìsìn ń fèsì kíni o wàhálà rẹ̀ ká fi wé pé jáàná mọ̀ ti ẹ̀nu lápẹ̀rẹ̀ àwọn èèyàn kan dẹ̀ ń bẹ tó sí wípé wọ́n ṣe dáadáa tí wọ́n fún wọn láwọ́ọ̀dù eléyìí o ó ṣe dáadáa eléyìí o mo ti rí ọmọ tó sí pé ó ní occasion kan tí wọ́n sì fún ní scholarship láti primary school dé university level. ó rí pé tá a bá wá wò ó ọlọ́run ló wáá dá gbogbo wa tá a jókòó yìí àti gbogbo ẹni tí ò sí bí kódà kéèyàn sọ pé jésù lolúwa àti ọ̀ǹtara rẹ̀ jẹ́ ni jésù kọ́ lọ́dà ọlọ́run lọ́dà jésù fún rẹ̀ ọlọ́run tó wáá dá wa yìí tó torí ẹ̀ dá wa ni ká wá sùn so wá rí ayé yìí nínú nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́yé òun ni wípé ayé yìí ó máa tán jọ kan kódà fáyé ò bá tí ì tàn wà máa ń máa fà kọjọ kọ́ mọ́tìkìyà mọ́tò níjọ́ tí kálukú wa bá ti lè kú lónìí olóòtú accident ṣẹlẹ̀ náà lùbàdàn accident tó ti ṣẹlẹ̀ ń bẹ àwọn èèyàn ò tó kú lálẹ́ yìí àwọn kan kú lánàá àwọn kan ń kú lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan á kú lẹ́yìn àwọn kan ó kú lọ́la jojúmọ́ lèèyàn ń kú torí pé bá kú ò ní torí jò wàhálà olórí orílẹ̀-èdè two hundred bá kú njọ́ kan só ti yé ilé òní torí ẹ̀jẹ̀ ẹ̀ńbà tí wàá kú ń tiẹ̀ ọjọ́ ọ̀gbìndì àkèyàmà tiẹ̀ ti tó nìyẹn nígbà tá a bá wá wà láyé yìí àwa tá a jẹ́ gbogbo ń tá a bá ń ṣe á padà lọ sọ́dọ̀ ọlọ́run o á padà lọ nínú ọlọ́run ni wàtẹ́kù yawman turja'una fi ila Allah súnmọ̀ tó wá fákúlù nafsin máa kásábàt wà òmùlà yòbùlámù ọlọ́run ni ẹ bẹ̀rù ọjọ́ tọ́já sí wípé ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run ọjọ́ fẹ́ fi wá inú ọjọ́ yẹn láàlọ́ ọ̀dọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn ìwà àgbà náà ọlọ́run wàá pa kálukú wọ́n wàá fún kálukú nírò tí kálukú ṣe ń lé ayé wọn sì ní sábò síṣẹ́ nìkankan ẹni tó bá ń ṣe tọ́lọ́run yọ gbà ládàá ẹni tó bá ń ṣe tí èsì tọ́lọ́hún òun náà gbẹ̀sẹ̀. so wá rí àwọn fẹ́ sọ̀rọ̀ ìròyìn nǹkan méjì tí ó padà ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n tó dá wa lójú pé yóò ṣe kíni o yóò ṣẹlẹ̀ sífàtúlì jánà wà náà ìròyìn àlìjánà àti ìròyìn iná ìròyìn kí la o ìròyìn àlìjánà àti ìròyìn iná tá a bá ń sọ̀rọ̀ àlìjánà tá nsọ ọrọ ń sọ ọ̀rọ̀ iná àwọn nǹkan tó yẹ ká gbọ́yé ó pọ̀ màá gbìyànjú àti máa fò ìkẹ̀ máa mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí àsìkò torí ibi tá à ń lọ pọ̀. alákọ̀ọ́kọ́ níbi tá a ti gbé òun ni wípé kí ni tó gbọ́dọ̀ jẹ́ àkídátùlì muslim fìlìjánátì àwọn nǹkan yẹn pọ̀ màá kẹ́wò bóyá bíi méjì àbí mẹ́ta ń bẹ. alákọ̀ọ́kọ́ tí wọ́n bá bi èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí wọ́n bi ìwọ tó ń gbọ́ mi pé kí ni what is your belief about paradise and hell kí ni ìgbàgbọ́ rẹ ó yẹ kó o lè ṣàlàyé àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. so alákọ̀ọ́kọ́ tá a bá sọ pé àlìjánà àlìjánà dáàrú nàìm dáàrú mọ́dá dáàrú nàìm ilé ìkẹ́ ilé ìgbádùn ni ilé ìwárè alẹ́tí àádáhàlọ́hù lílmùtẹ̀kínà sórí ilé ọlọ́run ló mọ̀ mọ́ pìpíà rẹ̀ lẹ̀ ọlọ́run ló mọ̀ sórí ilé yìí kèé ni mo kọ́ kèé ṣe ẹnjìníà òun kọ́ ló kọ́ kèé ṣe kan pẹ́ńtọ́ ọmọ lágbàáyé ilé ọlọ́run ló ti pìpíà rẹ lẹ̀ ọlọ́run ṣe é létò lẹ̀ fáwọn wo ni o lílì mọ̀tẹ́kì àwọn tó bẹ̀rù ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ mọ̀tẹ́kì tẹ́kùwà àwọn èèyàn máa ń ṣe mistake nǹkan méjì ní jẹ́ tẹ́kùwà ìwọ tẹ́yọ kan bá ń bẹ lọ́dọ̀ rẹ tí kejì ò sí lásà tẹ́kì yàn ọlọ́run alákọ̀ọ́kọ́ nínú àwọn tí èèyàn fi máa jẹ́ mọ̀tẹ́kì òun ni fẹ́ẹ́lù ọlọ́run ní kásìrà sáwọn òbí wa ká máa sọ̀rọ̀ rí lẹ́nu ká máa Hajji. àánú ká lọ ṣe hajj ká máa dokun ẹbí pọ̀ ká máa ṣe dáadáa sọ́mọ òrukàn ká máa rẹ ojú wa ńlẹ̀ gbogbo ń tọ́lọ́run bá ní àṣe yẹn ẹ̀ ń bá jẹ́ tẹ̀kí yán tọ́jẹ́ pé mo tẹ́kì tọ́jẹ́ ń tọ́bẹ̀rù ọlọ́run fílù tọ́ à kìí ṣe fẹ́ràn nìkan ní ọmọ àtúrọ̀ kírun náà gbogbo ń tọ́lọ́run bá ní ó ṣe yóò máa ṣe kí ni yóò máa ṣe. wàtẹ́rìkùlì ní aw ìtìsínábùlì máa ṣe nǹkan kejì tí ó jẹ́ èèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni ọlọ́run yóò wá fi ẹ̀ṣẹ̀ lẹ̀ mo fẹ́ kẹrin dáláì nǹkan méjì tí mo sọ yìí ẹni tí yóò bá jẹ́ ẹni tí ó wà lìjàn náà só ti yé ní ìsìn àní yóò jẹ́ kí ni mọ̀tẹ́kì olùbẹ̀rù ọlọ́run ta wá lolùbẹ̀rù ọlọ́run ta lẹni ọlọ́run àfẹ́ni tí yóò bá jẹ́ ẹni ọlọ́run nínú nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ nípa arú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣe tọ́lọ́mbá ni ó ṣe yóò wà jìnnà sí kíni o yóò jìnnà sí ẹ̀ṣẹ̀ jọmọ sóyè àbí òye ara kó jìnnà sẹ́ṣẹ̀ yẹn ni ó fi jólùbẹ̀rù Ọlọ́run èwo ló wá lágbára jù nínú fẹlú tọ àt wà tẹríkùlùmọ nìyíyà jọmọ ẹ̀gbọ́n àárín yé dáadáa sẹẹrí tó lágbára jù òun ni kéèyàn jìnnà sẹ́ṣẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé dáadáa so orí tó bá lèèyàn jẹ́lùbẹ̀rù Ọlọ́run méjèèjì lọ gbọ́dọ̀ kó pọ̀ ó ma tẹ̀ láṣẹ ọlọ́run ó jìnnà sẹ́sẹ́ mo lọ́wọ́ pé èwo ló lágbára jù tẹ́rùkùlìmọ̀ ní yíyàt kéèyàn jìnnà sẹ́sẹ́ ló lágbára jù limada torí wípé lè anna àmàlà tọ̀hà torí pé àwọn aṣẹ́ eré àwọn afẹ́ dáadáa kọ́díyọ̀ fún alibaru wàlfàjìr ẹni eré a máa ṣiṣẹ́ eré bẹ́ẹ̀ ni ibú náà ti máa ń ṣe kí ni o bó ti máa ń ṣiṣẹ́ eré ṣùgbọ́n kéèyàn ò jìnnà sẹ́sẹ́

Any prayer you don't do at that time, Allah will accept am. Me, I will not do it. This is just for acceptance of my prayer. Ọmọ Igbo, ọmọ ẹgbẹ́ àti lọ àìsí nítorí kájọ àìlè ṣe kí ni o, kò lè gbà. Àfẹ́rẹ́ yìí, àwọn afẹ́wọ́ tó dájú pé afẹ́wọ́ ni wọ́n, àwọn prostitute, àwọn professional prostitute, wọ́n lọ àì. Fẹ́jọ́ pé gbogbo abáńlé olórí burúkú gbà ni wọ́n. Kí ló fà? Torí pé ọkọ wọn tó afẹ́wọ́ wọn tó jẹ́ Muslim, òun ni fẹ́ lé kọ̀ òun ni gọ́ọ̀nà òun lọ́nàrẹ́bù ó sì ní kí ni small three free arch ticket wọ́n bà fáwọn afẹ́wò wọn afẹ́wọ́dá ti fẹ́sẹ̀ èkí wọn yóò sì lọ gáà ọba torí ẹ̀jẹ̀ ní ọlọ́ ọ̀dá mi ló sọ oríṣẹ́ eré ẹni òtún a máa ṣe ẹni ọlọ́run náà máa ṣe ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ẹ̀sẹ̀ káṣínà ṣẹ̀ṣẹ̀ ẹni ọlọ́run ní máa lè ṣe àfúnṣe ọlọ́run tẹ̀lé tọ́lọ́run àwọn àwọn àjìnà sí kí ni o àwọn àjìnà ṣẹ̀ṣẹ̀ èyí ni ọjọ́ wa di olùbẹ̀rù ọlọ́ọ̀ báàbò wa lẹ́tọ̀ọ́ sí kíni àlùjọ náà ṣùgbọ́n iná dáwì àbá wàlẹ̀ ẹ̀kọ́ ilé ìyá ni ilé ìlé kò sígbà òdòdó kan bẹ̀ ìyá ní gbogbo ògbà bẹ́ẹ̀ yọ̀ fẹ́ ní ìyá ní òfin bọ́fẹ́ wúkọ́ ìyá ní òfin wúkọ́ bọ́fẹ́ òdì ẹ̀fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ẹkún ìyá ní gbogbo òṣèlú ayé ẹ̀ bọ́fẹ́ wọ ọmọ ìyáyé ìwọ́sọ bọ́fẹ́ jókòó orí ìyàwó jókòó lé lórí bó tún fẹ́gbẹ̀ inú ìyàwó sófí bọ́bá lóhun jọ́ọ̀fẹ́ jọ́ọ̀fẹ́ tọ́bá jọ́ọ̀fù òkè inú ìyàwó jọ́ọ̀fù yìí wọ́n bàbá ẹnu àyàmísì ìyà ní jẹ wọ́n bàbá ìdírẹ́kì ìyà ní dírẹ́kì bọ́bá mú orí ìyàwó sólè lórí bọ́bá ìbẹ̀lẹ́lẹ̀ orí ìyà ní bọ́ta òdélẹ̀ orí ìyà ní gbogbo òṣèlú ayé rẹ̀ lóná ìyà ní àwọn owó wá àwọn tí ó jìyà yìí àwọn kèfèrè àwọn tí ọ̀tọ̀ náà gbọ́ àbáwọn olùkọ́tọ̀ náà nínú àwọn ẹlẹ́sẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ èdè àṣẹ tó bá wá níbẹ̀ ìgbàgbọ́ wa alákọ̀ọ́kọ́ ni wípé ánà ìjánáta wà náírọ̀ màlúkọ̀tà láàfẹ̀sẹ̀ yá ní àbàtà jọba ọ̀gbọ́n yìí dáadáa o ọwọ́ bàbá níjà náà ti máa ń bẹ ọlọ́run ló ti dá wọn méjèèjì òjì ní ẹ̀sán láéláé kọ́kọ́rọ́ nìyẹn ọwọ́ tó fà àwọn kan sọ wípé àìjànà àti iná mọ́ríkà ríkà tún ní pé ìsọ́ọ̀rì wọ́n ní kò wà reality pé àìjànà iná ọ̀wọ̀ yẹn sọ àìjànà ìdá fi pé pé yàrá fẹ̀ ti gbádùn bí àìjànà ọ̀wà ká iná èèyàn lè di àwọn láyé lọ́ọ̀kì àti àti àti ọ̀sẹ̀ kan iná ọ̀fẹ́ kiri òkè ọ̀fẹ́ fàáyé ìṣèjọba ní sínámà ìrọ̀ mi. ó sọ àbàdà tó ráwọn èèyàn kan bẹ tó bá ti lè wọ ọdún àlùjọ náà èyí ọ̀dà ojú tó bẹ lè mú ọkọ́rọ̀ wà ní àlùjọ náà èyí ò tó ní jáde lẹ́nu. àwọn kan náà bẹ tó bá ti lè wọ ọdún náà wà ní jáde lẹ́nu ọlọ́run dá ògbó ọmọ rẹ̀ bá wọ̀ ṣùgbọ́n àwọn kan bẹ wọn ọkọ̀ wọ náà wọ́n padà jáde ṣùgbọ́n wọ́n já wọ̀ wọ̀ náà níbi bá bẹ̀rẹ̀ jáde lẹ̀. àwọn yẹn àdéhùn ìbẹ̀ tí

méjèèjì ò sì ní ìtàn láíláí àwọn tó bá ti wà ìjọ náà wọ́n ti pèrè kùlú dá ẹ̀mọ́ ti pèrè lẹ̀ àwọn kan náà wọ náà kùlú dá ẹ̀rùn jáde mọ́ ṣùgbọ́n àwọn kan wọ́n padà jáde nínú ọmọ bìṣàfá àti ṣàfẹ̀rẹ̀ pẹ̀lú pé wọ́n rẹ̀ ní ti pẹ̀lú wọn tàbí pẹ̀lú káàmù ọlọ́run ṣe nínú ògbó ní bàbá wọn àwọn bá ń sọ àwọn mùsùlùmí o àwọn àlẹ́ òṣọ́ nílẹ̀ mùsùlùmí àwọn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mùsùlùmí nítorí ẹ̀ṣẹ̀ kan àbí kejì tí wọ́n ṣe àbàbà níjẹun náà táwọn bá níjẹun náà àti náà ọlọ́run méjèèjì òsì ní o kò ní tán ẹlẹ́kejì àgbà pé àjánà wà náà mọ ojú dàtà méjèèjì bẹ kèé ṣe pé yọ jẹmọ tó yàgbé òní tí àwọn aláàbí jẹmọ àti náà ọlọ́run dá sáàyè kan ó sì yàtọ̀ sí ilẹ̀. tí ó láwọn bá rẹ́ lọ́sọ yìí ọ̀rọ̀ ọba ń sọ oṣù bẹ̀rẹ̀ tó sì bá tọrọ. ara ń bá òbí máa jẹ́ olùbẹ̀wò ọlọ́run tá a sọ lẹ́ẹ̀kan alif lami zalika kitabu láàárọ̀ ìgbà sí ìrùdánilẹ́mọ̀tẹ̀ tóbi mọ̀tẹ̀kí tàbí àwọn ọmọ wa ìjọba nìyẹn àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn bá òbí wá dé olùbẹ̀rù ọlọ́run alladina yu'minuna bil ghaibi àwọn tí wọ́n máa nígbàgbọ́ òdodo sí nǹkan tí wọ́n rí àwọn lọ́lẹ́dọ̀ àwọn nǹkan tó pamọ́ ara tó pamọ́ ní táwọn sọ náà rẹ̀ àìjẹ́ àti o àti náà kẹ́nìkan ní bàbá ní kẹ́lẹ́ kò sí náà ó bá wọn bí nígbà ọ̀bá kú yọ padà wà láyà iná fi bẹ̀ sọ́ra lè jẹ́ bẹ́ẹ̀ sáàpù ọba làákà ìwà yóò lẹ́jà ọmọ na lè àti wa ọ yàtọ̀ sí sábà àti wà jẹ́ sọ analysis. jama obìnrin púpọ̀ wọ́n ti ké tó bèrè bá lóyún sínú ọmọ obìnrin tí wọ́n bá sọ fún ọmọ èdè àti ẹ̀ka àjọpọ̀ nígbà tá a wà nínú sọ̀rọ̀ káàdì rẹ̀ fún wọn. tọ́lá sọ fún wa wípé àyè kan bẹ̀ bẹ̀ ilé ayé náà ń ilé ayé yìí tóbi ju ikọ̀ ìyá rẹ̀ lọ nílọ́pọ̀ ten hundred trillion yóò ní ọdún ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkòyà mi tí mo ti ń gbádùn tí màá lọ sí nọ́ọ̀tì màá lọ sáwọ́ọ̀tì wẹ́ẹ̀sì tí màá yí kò síbi tó tó fẹ̀ tó ikọ̀ kéde o yóò mọ́ ìjàmbá ìjà ọ̀gá lórí ayé olú sùfẹ̀ rẹ̀ lábú ó ikú omi mélòó lè yẹ̀fẹ́ yọ nínú sí ilé kan èyí ọ̀dọ̀ tó ní ní ten thousand ikú omi lásán wá mú bàbá wà ní oyún tọ́lá lọ́wọ́ wípé ilé ayé tọ̀ ń lọ o wá wo yòó ní ìbàdàn kábàbọ̀ yọ sí kábàbọ̀ nàìjíríà kábó sọ west africa kábó sọ africa kábó sọ àwọn continent tó wà lágbàáyé

kódà ẹlòmíì nínú wa ààyè sáàsì inú àyè náà tóbi jáde lọ wà láì kà tó o bá ti sórí íńtánẹ́ẹ̀tì yóò sọ kó o lè gbọ́ yóò ti bá náà lọ kọ́ ọba pé náà bẹ̀rẹ̀ náà bẹ sì dá wọn ó sì dá wọn sáàyè kan náà fún àpààyàn wọn àpè wúrẹ́ bẹ́ẹ̀ wọn àpá chicken bẹ́ẹ̀ wọn àpá ẹ̀fọ́n ààyè ní lọ́wọ́ wọn bá sí. àwọn tí ó wà la sọ bẹ́ẹ̀ àwọn tí ó wọ ọmọ náà láti sọ yẹn. tó wá rí bẹ́ẹ̀ wá gbọ́ yé bóò ní àlùjẹ́ náà ṣe bóò ní àlùjẹ́ náà ṣe bí ní o bóò ṣe ní. èyí bá ní kò tó sọ̀rọ̀ àlùjẹ́ náà débi bá so wá ibi bá gbogbo àwọn tá a bá jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ ká máa náà máa fọ ọlọ́run wá sọ kúrò níbi kíni òwò iná. nígbà wọn bá ń tara wọn jẹ ẹlòmíì olóhùn ti jẹ ní ọlọ́run náà wọ́n kọ́ lu alábìnrin ọlọ́run tó ní bá ń sìn nítorí náà wá náà nítorí kó wọn bá wọn náà iná ìgbà ojú òun sí ọwọ́ bí ọlọ́ àwọn jẹ́ alákọ̀ọ́kọ́ bẹ̀ àwọn àbá ní wípé mùsùlùmí ọ̀sán kéde o àlìjẹ́nà mùsùlùmí ó sì máa fọ́ ọlọ́wọ́ wà sọ̀kú òdìdí kéde o iná ní ti tó lọ́gbára dé nínú òun wákàtí mára àrùn àbí ṣe bẹ́ẹ̀ sọ́wọ́ láàrín ọ̀sán kí ta a bá wà nínú ọ̀nà kan yóò bí wọ ọ̀nà aláwọ̀fẹ́ ilé àwọn olùdíkà nínú àgbáàbí ìwọ náà mo fi ọwọ́ sọ kúrò níbi ìyá náà jahannama wà nínú mo tún fi ọwọ́ sọ kúrò níbi ìyá sàárè wà ní màmá sí mo fi ọwọ́ sọ kúrò níbi wàhálà

kó o ṣe kí ni fún mi o kó o jẹ́ kí n wà ní jẹ́nà àwọn ìbáàbù rahman ọlọ́wọ́ bá tún sọ̀rọ̀ àwọn ẹrú sí ọmọ ara àwọn tí ó wà ní jẹ́nà àwọn ọmọ class nínú àwọn ẹrú sí ọmọ wọ́n mọ̀ sọ pé wọ́n gbà náà fún àbára àbára

báwa lè sùúrù ó ló kó yẹ lọ́rùn sọ wá rẹ wà láì kò ní mú yàjá àná mọ́ra iná wọ̀rọ̀ ìyájá àná náà mọ́ra ẹ̀ sọ kí ni ìyàwó kọ́lọ̀ jẹ́ ọkọ̀rọ̀ ọkọ̀rọ̀ kò o lójoojúmọ́ pàápàá nínú wákàtí náà àwọn wa àdúrà tó ọ náà wọ́n gbogbo àwọn káàkiri táwọn ọmọ tó làwọn ya làwọn ya sàárè làwọn bí wàhálà ló tẹ̀lé ayé àtàwà kú níbi o aburú ọkùnrin ọkùnrin lórí tí bọ̀ lókun ayé kọ́ ọba wà láyé tá a bá ti ń tẹ̀lé ara pé kíni o à ń wá ìyá náà nìyẹn

ọlọ́run ní ọmọ mutí àmutí ọlọ́run ní ọmọ ní boyfriend ò ní boyfriend ó ní ọmọ ní girlfriend ò ní girlfriend èyí e, máa wéré kéré èyí e, máa ṣáàgì èyí e, máa ṣerun kírun gbogbo ntọ́lọ́run bá ní ọmọ ṣe ò ṣe ntọ́lọ́run ní kò ṣe ò ń ṣe sùúrù ni àṣẹ gbogbo àwọn tó bá ṣe sùúrù àwọn èèyàn yìí á fún wọn ní kíni o àlùgúrúfà àṣẹ àlùgúrúfà ń bẹ yẹn ní kíni o àlìjánná wọn padà wọ àlìjánná ọlọ́run jájẹ́ kan náà àwọn tí yóò wọ àlìjánná ẹlẹ́kẹrin ni alfiridaus alfiridaus yẹn òun lààyè tó ga jùlọ àlìjánná àrò olùkọ àlìjánná òun náà ni kódà ibi tọ́lọ́wọ́n bá ti sọ́pọ̀ ní kùránì ní suratul mu'minun tẹ̀lẹ́sì tàbí ẹni tíbi nígbà tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run wá níṣẹ́ ráwọn tá à ń sọ yìí alladina yarisuna alfiridausa òmùfìyà ọkọ̀ ìdúró sọ́ra àwọn mọ̀mìnì àwọn ni wọ́n jogún àdìjẹ́ náà kí ni o ìyàwó ta gbogbo bí akọ ìlú náà wọ́n ti péré bẹ́ẹ̀ wọn àti jáde bẹ́ẹ̀ wọn. nípò ọ̀rọ̀ wa tó yìí pàápàá dábàá lọ sọ́ọ̀tù ká rántí ọ̀pá ẹni tí verse one oh seven ibẹ̀ bẹ̀ ndị náà wà nínú sọ̀rọ̀ ha káńtà oúnjẹ àdáńtì ìrìnàwó lóṣùlá. àbáwọ̀ bá ó pẹ̀lẹ́ ìkàrùn òun jàmẹ́ọ̀tù nàì jàmẹ́ọ̀tù na ọba àdẹ́rà ọba àdẹ́wọ̀n ọba àgbàdùn ọlọ́dẹ́gbẹ̀ àti ẹ̀já wà náà àwọn tí ó wò tọ́lá lọ́wọ́ Quran chapter five sọ́ọ̀tì mẹ́rìndà ayé sixty five orí ilẹ̀ orí ọba gbogbo verse ó rí bẹ́ẹ̀ ọ̀sán tí kò bá máa ka tó bọ́wọ́ bá ń sọ àwọn ọ̀rọ̀ ìmọ̀ ọ̀kan ní tó fi mú àwọn ọ̀rọ̀ ìyẹn wá irú bẹ́ẹ̀ ní ìdòwò àtàwọn olùmọ̀mìnà olùmọ̀mìnà ti àmì tẹ́lẹ̀ ìbáraẹ̀ náà káwọn ìdílé ọ̀sán tẹ̀sọ̀ yípa tàbí ìdàmẹ́ ti àdì wàlẹ́ tó wá lórí náà wọ́n àtìbà dáìsọ̀ ọ̀pọ̀sọ̀ àwọn ọlọ́wọ́ bá ń sọ àwọn ọ̀sán tó jà máa wọ àlìjẹ́ńtẹ̀ yẹn sọ́ọ̀tù sáwọ́ àpẹẹrẹ tàbí náà ìbá seventy two ibẹ̀ ló ti rí yẹn ẹlẹ́kẹ̀ẹ́ òun ni jàǹdà àlòkòlù owó tẹ̀lé kan sọ̀rọ̀ twenty five ṣọ́ọ̀tù ìkọ̀kọ̀ àyà fifteen ìtumọ̀ tẹ̀lé pé àlùjànnà láti máa ṣe péré ẹ bá kó àlùjànnà kò tún sí à ọlọ́dọ̀ wọn máa kò sí àlùjànnà jàǹdàwó àlìyà jàǹdàwó àlìyà àlùjànnà tọ́ga àbáwá bá a bá kó àlùjànnà ìwọ ìwọ bẹ̀rẹ̀ tí pọ̀ ọ̀kọ́ ń bì ìwọ ni ọwọ́ ayílẹ̀ plẹ̀ so èyí lè jẹ́ pẹ́sidẹ̀ntì láyé èyí lè jẹ́ ìtúnyọ́jẹ́ ọjọ́ kọmíṣọ́nà kọjá mínísítà kọjá sẹ́nẹ́tọ̀ tí èèwà ti ń ṣe mùsùlùmí tí èèwà sẹ́ni ọlọ́ọ̀ níjọba wa ti lè kú lọ́rẹ̀ ìdèrè jáde mọ́ náà ó sóògùn níjọba wa lè kú lọ́rẹ̀ ìdèrè kíkà ọ̀dà àmọ́ ti ẹ̀ka ṣùgbọ́n òun tó ń gbé ayé inú òkùnkùn adìẹ ló ń gbé kódà ti tọ́ka fún ọdẹ gan òkùnkùn adìẹ lọ́wọ́ tó wà bẹ́ẹ̀ ọwọ́ mánéèjì gbélé òògùn ní bẹ́ẹ̀ yìí ẹni onídùúró tó ṣe kí ni o lòdì ń sùn nínú òkùnkùn adìẹ lòdì jí ibẹ̀ lòdì kírun ibẹ̀ lòdì ṣẹ̀tọ́ Ìgbẹ́ni tí ọba ti kú ìwọ ọmọ lọ ìwọ lọ́wọ́ ìwọ ẹni ọmọ ìwọ àyè rẹ́ka wọ́n fi ọtí máa jẹ́ náà ní. Sọ́ọ̀tì àápọ̀ ayé twenty twenty ọlọ́run ọba tẹ̀lé sí ìjà ní láti àárín òfurufú ha dáadáa. Ó fẹ́lẹ́ ẹ̀sán òun dáhùn àásù ọ̀ ilé ìkànnì ilé tó dábí pé gbogbo ẹ̀ tó bá ti ṣe ọlọ́run ayé ilẹ̀ ni wọ́n kàn gun ọ̀rọ̀ wọn sí. Tọ́ba lọ sọ́ọ̀tì ìbá kọ́ra láti sọ́tù verse 94. four ó di ẹ̀dẹ̀ lẹ́yìn ọ̀nẹ́bẹ̀ẹ́ dáhùn sàrà ilé àlàáfíà téèyàn bá ti lè wọ àyíjá náà kò sí wàhálà kankan fún ọmọ àlàáfíà ni fún ọfẹ́ jẹun àlàáfíà ọfẹ́ mumi àlàáfíà ọfẹ́ sùn àlàáfíà kò sí wàhálà kan ẹyin ilé ka ìdìgá jóná o ó lọ fún àdìgá o ẹ omi gbóná jóná o ẹyin wàhálà kan fẹlẹ o kò sí wàhálà kankan máa ń lọ àyíjá náà ilé kíni o ilé àlàáfíà ni ọlọ́dà o lọ́wọ́ sọ́kùnrin àná wẹ́n tẹ̀sán sí verse one twenty seven làwọn dáhùn sàrà ní àyíjà òbí wọ́n wọ̀ ní ju ìmọ̀kárú ìyàmùlù àwọn ẹni ọlọ́run yẹn ó fẹ́ lẹ́ẹ̀kọ́ kàlá òun náà ní dáwọ́ lọ́kọ̀rọ̀ dáwọ́ àlùkọ̀rọ̀ ilé tó kọ́ kàbálẹ̀ ilé tó séwù tí ò sí wàhálà tí ò sí bóòrò bẹ́ẹ̀ tá a wá lọ wo sọ́ọ̀tù mẹ́ tọ́lọ̀ akọ́ ilé àwọn ẹni ọlọ́run nítorọ́ọ̀kù náà kọ̀rẹ́tẹ̀ta fifteen bẹ̀rẹ̀tẹ̀tì ọlọ́run bá sọ ilé ìdílé orúkọ ilé ẹ̀jẹ̀ bàbá òun náà ti dáhùn ìmọ̀kọ́ wọn sí ilé tó dájú pé bẹ̀rẹ̀ láàbù sí tí kò sẹ́ni kankan ló wà ń bẹ̀ tó yé kò sí pé wọ́n ń wọlé èèyàn bẹ̀ kò sí ìkankan tí wọ́n lọ nínú ilé ìdí àkọ́rọ̀ ìrìn ìyẹn ni kí ni o dáhùn ìmọ̀kọ́ wọn sí táwọn ọ̀ṣọ́ọ̀ṣù kọ́ọ̀fì kọ̀rẹ́tẹ̀ta kọ́ọ̀fì áyà 35 àádùn tó lọ sí àlẹ́bí àhálà náà dáwọ̀ ìlọ̀kọ́ wọn ti lè kọ́ gbèrè e. láyọ̀ wọn sùnà gbogbo ẹ̀rí olóyìn náà ṣe kéde òkú wà ní. na wá rí iná ọlọ́run náà wà lọ́nà náà na náà láwọn ọkọ̀ ọdún tiẹ̀ wala tus'alu an ashabil jahim rẹ́pẹ̀ tó tún bá wọ́n náà jẹ́ tó ní jàhímù yẹn rè iná ní ìjọ kéré ni iná tó bá tẹ́ tó bá jù yàn bẹ́ẹ̀ tí wọ́n máa ẹ̀yìn ọlọ́pẹ̀ yẹn náà púpọ̀ iná ti ń jò gèrè blazing fire tó dáa pé kò sí pé wọ́n yọmọ rẹ̀ jọ kan yìí ju ojú wọn yọmọ rẹ̀ òkè sí fúra lọ́wọ́ mọ̀ sẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ti fàyè kó fi ní إنما يأكل في بطون النار وسيصلون سعيرا إنما الله ما جاوب ó pẹ̀lú ẹ̀kẹ́ àtàmọ́ ọmọ tí ó tàmọ́ pọ́ńsìn kí gbogbo tẹ́lẹ̀ pọ́ńsìn ní tọ́jọ́ tó máa tẹ̀lé láti tó bá ọlọ́ máa ń yá déjẹ̀ oòrùn gbogbo oúnjẹ láwọn ọmọ náà máa ń jẹ

mẹ́ta ti tù nígbà tá wá ń dúpẹ́ ọlọ́dún ìgbà tí o òun ló dá sí lọ́gbà bá ju oró oró oró ìlú kí lélẹ̀ yìí ẹgbà ní òun ẹgbà òun bẹ́ẹ̀ náà ló lọ ọgbà pọ̀ sí ọlọ́kọ́lọ́ ìyá pẹ́ẹ́pẹ́ ẹlẹ́pàá ni àtìmọ́ràn òbí mẹ́gbẹ́ ẹjọ́ fúnra rẹ̀ ẹ̀dí ilé ìlú gẹ́nu so many grams nínú Quran the national sọ́ọ̀tì bá kọ́ra ayé twenty four Quran chapter two verse twenty four tó yà kú ẹlẹ́pàá gàá náà àwọn ọ̀nà òun ni ọlọ́ọ̀ta ló lè lọ́pọ̀lọpọ̀ nínú Quran tábà lọ wo ayé wàásù bá sú ó sì kú ọ̀bẹ̀ẹ̀bẹ̀ ilẹ̀ lẹ́bí na kápá omi alifọ̀n ṣe fi náà jà á náà kọ́lì bí na fi ọlọ́run lọ́pọ̀ nínú àkùrá ẹlẹ́kẹ̀dẹ̀ òun ti jí ẹ̀wà ń jẹ́bẹ̀ ẹ̀wà sọ̀rọ̀ pé ní ìsìnkú àbá jẹ́ èèyàn gbàgbé tó bá láyé ìta lọ yóò ìyà ni ọ̀pọ̀ ìyà oṣù ìyà òkè ìsàkó gbóòórù tó wà fún ọ̀wà nínú fídọ̀ òṣù ọ̀rẹ́ sá lọ inú ẹ̀wọ̀n òun ni ti jìm aró ọ̀rẹ́ nínú sọ́ọ̀tì mọ̀tọ̀ fífi ayẹ̀rẹ̀ èdè ọlọ́run kàmà nígbà tó sábà oṣù jáì nàbí ti jì ó ráwọn òkì àwọn ọ̀tọ̀ wọn ibi táwọn padà dé sí òun nínú náà jìm ni ọlọ́run tó láwọn ilẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ni sàkọ̀ sàkọ̀ iná ọ̀tàkọ̀ra so ilé ẹlẹ́nu gbogbo ẹbí ẹ̀ bá ń kí wọn àwọn ni wọ́n wọ̀ máa ń sàlákà fún bí sábọ̀ wọ́n lú lámúnákùn nínú ìmùsọ̀lì wà lámúnákùn mọ̀tẹ́ ìyẹn ìrìnkè wà kún náà lọ kú máa lọ kọ ìdí wà kún náà bá sí ìyàwó ìdí hápà àbábẹ́ ìyọ̀kì gbogbo ẹni tí ẹ̀ bá kí wọn nínú àkọ́rọ́ lọ́wọ́ ẹni tí ọ̀rá bá ọjọ́ ọ̀fin bọ̀ nínú àkọ́rọ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ̀ bá láàánú bá wọn yóò ṣe sàárà àwọn iṣẹ́ sọ̀rọ̀ àmú ọ̀la àmú kàkà lójú mẹ́rẹ̀ ni wọ́n wọ̀ ọ̀kan nínú àwọn ẹni tábà ojú ọ̀sẹ̀ ọmọ kọ̀rẹ́tà tàbí sísọ ọ̀rẹ́ sọ sí ọlọ́run sọ̀rọ̀ mẹ́rin náà níbẹ̀ ọlọ́kọ̀ nàìjíríà ti ń bẹ̀ ẹlẹ́kọ̀ọ̀sán òun ni àlàáwíyà àti àtò àlàáwíyà só orí àlàáwíyà yìí rẹ̀ ń tẹ̀ àwọn kan náà ni ó wọ̀ bẹ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ tiẹ̀ náà láti ayà kẹsàn kẹwàá dé kọkànlá fàwọn ohun wàmọ́ àdìrọ́kà náà yíyá náà ló hàmìyà àwọn kan náà ni wọ́n wọ̀ bẹ̀ ẹlẹ́kẹ̀wàá òun ni kíni òun ni làwọ̀ sọ wá nílà ọ̀dọ́ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọ̀ ẹ̀yìn àti ẹ̀ nínú iná làwọ̀ àwọn láyọ̀ àwọn olórí àwọn ni wọ́n wọ iná yẹn àti ẹ̀ ní yìí díẹ̀ àwọn nínú òun yẹ ibẹ̀ ní kọ́lọ́ bí akábọ̀ tí wọ́n ti. so ní bá ọ̀pọ̀ ibi pé ìròyìn àjẹlẹ̀ fún ọ̀rẹ́ sọ sábà sọ́lọ̀ àwọn ọmọdé rẹ̀ sọ sọ́lọ̀ bá wọn sọ. àdéhùn tí máa kọ́ bẹ̀rẹ̀ àdéhùn so nípa àdéhùn Adébíwá ń sọ̀rọ̀ àyè fún wa nípa ìròyìn àìjẹ́ Ọwọ́ sọ fún ọjọ́ ní o. Ó ń fẹ́ rí nínà a mẹ́rà àìlọ́wà. Ọbẹ̀ nínú àìjẹ́ náà ń tójú òní. Sọ ayé bì ọba súnmọ́ lọ lówó. Àwọn ìgbàkan bẹ lọ́jọ́ pé ń gùn tó Nígbà tó fi ọjọ́ wá bọ̀ So when you keep the level, you keep people around the five thousand level. Uh, the skill of science, skill of bad of everything will five thousand to one. So I agree and one agree. Ṣé wọ́n jẹ́ ìdèbí ọ̀jẹ́ yìí? Lẹ́yìn the ti bẹ́ẹ̀ ni kò ní ní kúkúrú ẹ̀ lọ orí jẹ́ five thousand ni. Ṣùgbọ́n bọ́ ọba jẹ́ ìwọ gbọ́dọ̀ wà ní láì bẹ̀rẹ̀ ibi bẹ̀rẹ̀ ojú òyìnbí wà láà àti ọ̀gọ́ rí òun ló ń a ojú ọ̀bí. Bẹ́ẹ̀ni wá jẹ́ pé gbọ́ ọbẹ̀ gbọ́ ni níjọba àbá tó ń wọ bẹ̀ láàtò ọ̀pẹ̀ ẹ̀ǹdẹ̀ sí àwọn àmàṣà ọ̀wà àfàlì ìjẹ̀mẹ́ ta gbọ́rọ̀ rẹ̀ ọ̀dà wọ̀rẹ̀ ẹja máa mú ní kọ̀ọ̀kan ká máa mú ní kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́ ó ń ṣe tá a bá ń sọ̀rọ̀ pé àwọn ilé tá à ń gbé ilé tá à ń gbé yàtọ̀ síra wa ilé ọlámọ̀bẹ ilé oníbíríkì ilé oní igi ilé oníyàn àtàbólì kábóòtì máa gbélé àjọ máa jáde àjọ pàdé lọ́jà ṣùgbọ́n kálukú máa tó òun ṣe kí ni o tó òun fi jáde wá. jẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ látòrí àlìjẹ́ńsẹ̀ gẹ́gẹ́ gbèsè àlìjẹ́ńsẹ̀ tùrọ́ọ̀bì ìjànà kí ló ló tùrọ́ọ̀bì ìjànà gbèsè àlìjẹ́ńsẹ̀ gẹ́gẹ́. sórí yẹ́pẹ̀ rẹ̀ nínú àdìsí náà kò kọ́ àti mọ́sílì nígbà tó ń tó sọ̀rọ̀ yìí nípa rẹ̀ ó ní wá ìdá òtù ọ̀gbù ha àlè àyèsí sí àyèsí àyèsí náà sọ̀rọ̀ tó fi nìyí rẹ̀ fún nǹkan ní jẹ́ bẹ́ẹ̀. àdìsí ni wàá sọ̀rọ̀ yìí pé ẹ ló ṣe lè fè yìí pé àyèsí náà yóò wà jẹ́ pẹ̀fún òní pàwọ́dà pẹ̀fún òní pàwọ́dà wa gbólóhùn náà ṣe kí ni o gbólóhùn wa. sọ ilé ẹ̀kẹ́ tí yóò wà ní àyèsí náà pẹ̀fúùmù táwọn ẹ̀gbọ́n bẹ̀ sórí pẹ̀fúùmù ní ṣì bọ̀lá jẹ́ òdínà lẹ́yìn bá ti sára ọkọ tó o bá ti fọ ọkọ bí ìgbà fọ́ọ̀tì fifty times yóò sì yọ ọmọ ara sọ. yèèkè tí wọ́n wà pẹ̀lú wa gẹ́gẹ́ nínú àdìgbẹ́ náà sóyè ní ìsìn nínú ìwáyà àtìgbà òun sí òun sàlàyé pé yóò jẹ́ àìníṣkì funfun tí ó wà jẹ́ níṣkò mẹ́kàlì tí ó jẹ́ pure tó dájú pé orí rẹ̀ láàmà gbà kọjá tí ó kókó gidi tí ó fi máa wọ owó kí o fẹ̀fúùmù tó sì bẹ́ẹ̀ láyé. torí pé láti jẹ̀ náà tọ́wọ́ bá ní káàdì bá wà débẹ̀ kò sí bá ń sọ láti jẹ̀ àmì sọ láti jẹ̀ náà náà ní àmì tọ́ àmì àmì àmì tọ́ ọ̀rọ̀ náà ló pé bàbá wa jẹun kó o ṣàfẹ́ ti bẹ̀rù ti máa wáyé a máa wá bófẹ̀ ìfẹ́ wa tó wá rè ní skul náà sọ ní ìfẹ́ fún òní òkò máa jáde jẹ́bi tí a bá wọlé àwọn afá àti ọ̀dọ̀ lọ́wọ́ fún bófẹ̀ ọ̀fẹ̀ jọ́ torí ọlọ́ọ̀ fún bófẹ̀ torí pé ìfẹ́ kọ̀ ọ̀fẹ́ yá ẹgbẹ́ yẹn bá bófẹ̀ á ìfẹ́ lẹ́jà ó mọ̀ wòye báyìí ṣùgbọ́n láyé gẹ̀ẹ́sẹ̀ sọ̀tọ̀ bá jẹ́ ìdìtọ́ ọba ti jẹun ló alákọ̀ọ́kọ́ olè máa làágùn ẹlẹ́kẹ̀jì o lè máa só ẹlẹ́kẹta o lè máa sọ ẹlẹ́kẹrin o lè máa yàgbẹ́ ẹlẹ́karùn o lè máa sọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ gbogbo ọ̀dọ̀ àdáyé òní ìṣẹ̀lẹ̀ lálìjẹ̀ náà ẹyọ kan tàbí méjì tí ọmọ ṣẹlẹ̀ àmọ́ làágbó lálìjẹ̀ náà àgbo yẹn wá lè àkúrú ní ọmọ jáde lára wa débi pé bá àlejò wa yóò kọ́ bẹ́ẹ̀ nínú faramọ̀lẹ̀ ìjọ́ òní ọgbọ́n faramọ̀lẹ̀ torí pé àkúrú ní jáde lára wa nínú ẹ̀ta àgbọ̀ lálìjẹ̀ náà tọ́lá ló fẹ́ kú bẹ́ẹ̀

ni wọ́n ṣùgbọ́n gbogbo àwọn nǹkan bá ọ̀rọ̀ ìrìnà nígbà náà èrè ọmọ nǹkan bá ti ṣe góòlù àti sílfà jẹ́wọ́ ìṣe òṣè o góòlù àti kí mo gbé o sílfà kọ́ọ̀pù táwọn ìrìnà nígbà náà kìí ṣe kọ́ọ̀pù òkè kìí ṣe amílíọ̀n kọ̀ kìí ṣe pàṣí kọ̀ fẹ́yìntì kí wọ́n ṣe jẹ̀ náà góòlù kìí ṣe góòlù tẹ̀lé wọ́n ti ní ti o tó orí ọ̀pọ̀ wọ́n ń bọ̀ tó mú dání tó bá jẹ́ pé bí ọ̀pọ̀ gẹ́gẹ́ ni ọlọ́wọ́ ọmọ yẹn tí wọ́n máa ta ní fóònù òrìjínà tó tó ẹ̀yẹ ìbẹ̀ ọlọ́wọ́ ọmọ yẹn bá wọ́n kàn sí ọ̀sẹ̀ kọ́ọ̀pù bá àtúntò ọ̀gáwù tẹ̀lé kọ́ọ̀pù ilé ọmọ ẹ̀jẹ̀ ògbó ni wọ́n ti ní àwọn bá àjọkùnrin káwọn olùgbó ti ń pàkejì àtìláyé ààrùn láì jẹ̀mẹ̀ nínú láì tààrà àwọn orílẹ̀ láì ju wọn yóò wà lábẹ́ ìjáàbù wọn fẹ́ẹ̀ ẹjọ́ bọ̀ lẹ́kọ̀ọ́ ètò olùtọ́jẹ́bò ilẹ̀ ẹ̀tọ́jẹ́bò gbogbo ètò sọ́nà ọwọ́ tọ́jẹ́bò ètò oúnjẹ tọ́jẹ́bò tó fi lè lù bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ rí ṣùgbọ́n àwọn àjọ ọkùnrin haram ni a gbọ́dọ̀ ló sọ fẹ́lẹ̀ ẹ̀yàn gold láyé ń bì àìsàn láti kí ni o òun láti lọ lò ó. nínú àlìjẹ náà wà rè ó ń ṣe nílé ayé gbogbo àwọn tí kówó Nàìjíríà ilé náà ìfẹ́ torí ẹ̀kọ́ owó jẹ lọ àti èsì kọ̀ọ̀kọ́jà kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún alákọ̀ọ́kọ́ wọ́n ń kó oúnjẹ torí tí wọ́n jẹ àti tí wọ́n mú wọ́n kó oúnjẹ torí mọ́tò tí wọ́n kàn wọ́n kó oúnjẹ torí ilé tí wọ́n gbé wọ́n kó oúnjẹ torí ìyàwó torí ọmọ wọ́n kó oúnjẹ torí aṣọ tí wọ́n wọ̀ àwọn ọmọ mi nípa ọ̀kan àmì àwọn olùjà nà àwọn nǹkan wo láwọn ọmọ ọmọ láwùjọ nà sọ ọ̀rọ̀ pé nígbà míì olùsìnkì máa ń jẹ ọkọ̀ olówó èdè ọkọ̀ aláàbí à ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹgbẹ́ ẹ̀wà tí ò fi ọ̀rọ̀ aburú kan lọ ó fi ní ìṣẹ̀fún ní kíni o kí kò lè máa ta ẹgbẹ́ tọ́lọ̀ ó fi o ó fi ẹ̀wà méjì kó lè máa gbó ni. ṣùgbọ́n àwọn ọmọdé wọn nínú mọ́tò mo ti tó lọ́wọ́ àjò yìí tó

nígbà ìwà ara tó ara ń mọ̀ fún aṣọ aláyé ọmọ ilé ẹ̀jẹ̀ ìpínlẹ̀ yìí one thousand nílẹ̀ tó wí ni o tí ó mọ alukọ́ọ́lì tí ó alukọ́ọ́lì bẹ́ẹ̀ gbogbo bá ṣe wọlé ìṣọ́ọ̀bà nílé ayé ìṣùgbọ́n láti jẹ́ ẹgbẹ́ òkú nípa àtọwọ́ rà àwọn pólísì mẹ́rin láàmà nínú àìsàn náà àwọn àkọ́kọ́ nínú bá máa mọ ọ̀rọ̀ níyà tí ò yé á máa mú sáǹpẹ̀ ní omi tó pí ọ̀ pí ọ̀wọ́ náà kì í sáǹpẹ̀ ọdún bá ṣẹ́ẹ̀tì àbúdé tébù là sọ bí ọwọ́ bá bàjẹ́ jẹ́ ní ọ̀tá ọ̀sọ̀ ọlọ́run ọ̀rọ̀ wọn nínú àlùkò àrùn tọ́lá lọ sọ Muhammad ọlọ́run bẹ́ẹ̀. sọ orúkọ àwọn ẹni bá wọn ní ẹ bá ti lè mú òbí òfin ó náà ó tí tútù tí wọ́n máa kàyàn lè yé ó náà ó lọ àwọn àwọn wọn nínú àwọn omi tá a máa mu àlùkáwọ́ bá àkọ́ wà bẹ́ẹ̀ omi tọ́lọ̀ wọn kọ́ àtẹ́tù wà mọ́ sọ̀tọ́là gẹ́gẹ́ bí wọ́n kọ́ ọ́n ọmọ máa bákan náà a máa nínú àlùjẹ náà kí wọ́n lá máa mu oye kí ọ tí inú inú inú ìmọ̀ wá jàgbẹ́ ẹni omi ṣúgà ní tí ò mílíkì tí èdè pépé ni ohun tó ti kan mílíkì tí èdè páàmù tí ó jẹjẹ ìkọ̀lẹ́sọ̀ ó ní hypertension ó ní high blood pressure mílíkì tó jẹ́ pápọ̀ tó wọ́n náà sábà àti àwọn ọmọ tó wà níbi àmọ́ mú nínú nínú àìjẹ́ náà bákan náà àmọ́ mú ọtí nínú àìjẹ́ náà sọ wáyé ọtí àìjẹ́ náà kò ní wà ìfọ̀tọ̀kẹ́tẹ̀ àní mo máa ń káwọn wá wíwà kéèyàn máa fi jẹ́ títí ní òkú rèé òpè ọtí àìjẹ́ náà bẹ́ẹ̀ bá ti lé mu sí láyé lásán sọ pé mùsùlùmí gbọ́dọ̀ sọ gbogbo àwọn ọba jọ wọ́n sí káwọ̀ ẹ̀yìn tẹ́jọ́ wọn sùn wọ́n sì ṣe ní wọ́n rẹ̀ sùn àìpẹ́ ìlànà ìfẹ́ ọ̀sẹ̀ bí ìtọ́jú ọ̀sẹ̀ ti rọ̀ láyé tọ́jọ́ pé kí ló gbogbo ẹ̀ ìlọ ọ̀gbọ̀n ní kọ́ sílé lé àti ìlú lé wọ́n bá fẹ́ bá yíwa jẹ́ sí àmẹ́rẹ́kùn sí lọ́nà ọ̀nà ọ̀rọ̀ ó fẹ́ fẹ́ra oníbìtì ọwọ́ bẹ́ẹ̀sì pẹlẹbẹ nínú oke àwa gbọ́dọ̀ sọ ẹ̀ńbà ti lé mu síláyé kò ní mu sínú àìsàn náà àwọn ọmọ ọtí àìsàn náà ọtí tàbí láàrín sọ́jà òun náà ní á wà láàrín ìdìbò ọtí àìjẹ náà kò ní fọ́ọ̀yàn lórí kò sì ní ẹ̀fáàyàn kò ní jẹ́ pé ìwọ̀n máa fi lára àga ọlọ́dẹ àwọn náà wọ́n tí ó mọ́. sọ́wọ́n lẹ́yìn ọtí àìjẹ náà oúnjẹ bá àmọ̀ ẹ̀jẹ̀ láàrín ìjẹ náà sún oúnjẹ bá àmọ̀ ẹ̀jẹ̀ ó kú sórí ìdìbò èyí tó jẹ́ wà bẹ́ẹ̀ èyí tó jẹ́ ìpamọ́ wà bẹ́ẹ̀. sọ̀rọ̀ pẹ̀lú ilé ayé náà inú kẹ́kẹ́ àwọn abá àjọ́lọ́sì

kìí wá ṣe bẹ́ẹ̀dì oní ṣúgà kìí ṣe bẹ́ẹ̀dì oníyọ̀ kìí ṣe bẹ́ẹ̀dì ṣàkà bẹ́ẹ̀dì tí ò sí bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀dì táwọn ẹgbẹ́ pẹ̀lú tó bá wù wá tó rí nù àwọn ìgbà tó táwọn ẹgbẹ́ wù jẹ náà ibi pé tó bá ti wù wá jẹ òun láwọn ẹgbẹ́ nílé ayé olùrògbé ti yán wù ọ̀jẹ nígbà tó ọ̀bà yìí ọ̀bà bá yẹ jù dáa ìdáhùn ìsìnkú lè sọ́kùnrin gàrí rẹ̀ ní sọ́kùnrin gàrí gàrí àwọn òbí ẹ̀wọ̀n ní gàrí kí lómi tútù àti gàrí kí ìdáwọ́ tàbí kí ìdílé kìí ẹ̀rọ tí wọ́n á tó níbi kíni omi tí tọ́ọ̀kì kan tí wọ́n ti dé sẹ́gbẹ̀rẹ̀ kan wọ́n kò tí wọ́n sí kíni o tí mọ̀ ẹja fún mú ká ní. nígbà tó ọ̀bà wá ní tó ọ̀bà lọ bẹ kíni ọ̀bà jẹ kúlíkúlí lásán. ṣùgbọ́n láti jẹ́ ẹ̀ nítorí wá ti wà jẹ tí nígbà wò ní tó odidi làkúnmí mọ bẹ́ẹ̀ jẹ làkúnmí yóò fi para rẹ̀ yóò jẹra rẹ̀ yóò sọ sí ara rẹ̀ wàlẹ́ yóò fi wájú yìí sì máa gbádùn. tí nígbà wò ní tó ibi wù mí jẹ́ ìdí o màá lù mí o màá lù sí wájú. gbogbo tó bá ti wà jẹ láàmù nínú kíni nínú àlùjẹ́ńnà kódà níbi tó bá gbára dé ọlọ́sùn tó fi wá sí àwọn ẹyẹ wọ́n wá lẹ́yẹ àlùjẹ́ńnà níbi tó bá gbára dé ẹyẹ ó kù débi wípé láàrin láàrin lọ́wọ́ ẹyẹ ọkàn bí ayé bẹ̀ ó bàbá bá kì í pé ní o ara wa ìfọ́lá fún ẹ̀jẹ̀ náà láti ìjẹ̀mẹ́ àá ga níbi ẹ̀jẹ̀ bàbá títì ni á sì fẹ̀mọ̀ òbí ilé àtìlẹ̀ gbádùn bíbẹ̀ ẹ̀kọ́ ìgbà bá òjẹ̀mẹ́ ti bára fún kúrú yìí lọ ara tí ò lè jẹ mọ̀ ní ìgbòkó ọ̀sùn fẹ́ kèé lálẹ́lẹ́ láti àjẹ̀ náà ara ní èmi tọ́jẹ́ pé a fò àlọ́dún bí ọmọ twenty five years táàbì ìgbàpé gidi táàfẹ̀ gidi táàbì ga táàbì ìgbàlẹ̀ ilé àtìlẹ̀ gbádùn òkè ni oúnjẹ ti bẹ nínú àjẹ̀ náà. sọ wá ní àwọn ẹkí èso jíjẹ láti tẹ̀ tá a bá ti fẹ́ jẹ wọ́n báyìí fúnra wọn ni wọ́n wọ̀ mọ́jọ wa ni ó sì tẹ̀lé ba fún wa àáfẹ́ ìrántí àkóso wa. yàtọ̀ sínú àkóso ní àwọn olùdáná mọ̀kànlá bù àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n máa fẹ̀ wá tó dájú pé àwọn ni wọ́n máa ṣe kéde o àwọn ni wọ́n máa wá pé kí a máa fi ọ̀sán àdìsá kí lẹ ní ìdìsá kí lẹ ní ìdìmá kí lẹ bẹ́ẹ̀ ti ṣe fún yín sọ̀rọ̀ pé bá àwọn tí wọ́n máa ń jọ̀bọ̀ lólówó wọ́n máa ń gbàgbé lólówó lọ nígbà olówó bá jẹ owó ẹ̀kan àwọn olùkọ́ ọ̀tọ̀ òbí tí wọ́n jẹ pé àpàlà ah, ìlú ọ̀gá ìtòjú ẹ̀ jẹ́rẹ́ ìtàn ló fẹ́ àwọn ọmọ tó lówó kan máa ń sọ̀rọ̀ àti lówó lọ́n gbà mí. gbogbo tó lówó àkọ́kọ́ ò lè jẹ àwọn àgbọ̀ bí kíkì wọ́n wà lọ́wọ́ tàbí wọ́n wà farabalẹ̀ sí jẹ gidi. ṣùgbọ́n wá lè tẹ́lẹ̀ àwọn ọmọ bá lẹ́yìn ẹ̀sùn wá yẹn àwọn ni wọ́n máa sùn wá kí lẹ fẹ́ kí lè fẹ́ gbogbo ẹ̀ wọ́n máa ṣe fún wa. só bí àbẹ̀rẹ̀ nìyí nígbà ìtẹ́lẹ̀ yẹn wọ́n rè yàtọ̀ bí ó àwọn máa jẹran àwọn máa jẹja àwọn máa jẹ àwọn ẹyẹ àwọn máa jẹ àwọn báyìí pé bí tọ́kì sókè kankan òjòmọ́ ẹyẹ ní gbogbo àwọn yẹn tó dá pé kí o bá wọn bá mọ̀jẹ́ sí káyé ìtàkùn òsì lọ́fẹ́ ọ̀ọ́bà mẹ́ ìtàkùn òsì lọ́fẹ́ ọ̀ọ́bà mẹ́ ọba sí òun náà ní o òun láwọn máa káwá jẹ oúnjẹ kan láàárọ̀ kó wá di ọ̀sán kí láàárọ̀ wá dùn ìjọ̀sán lọ láíláí kò ní ṣẹlẹ̀ èyí tá a jẹ láàárọ̀ bá ní á ọmọ tó àti ẹ̀rọ ajé aláìjẹun ẹran ọmọ ìjẹbẹ̀ sí dáwọ́ àyà wọ́n jẹun tó wá tó jẹ nígbà tó wá di ọ̀sán tó ọwọ́ ẹgbẹ́ nígbà ten trillion sátọ̀kọ̀ ọ̀fẹ́ jẹun oúnjẹ ẹgbẹ́ mẹ́rin kò ní kéde ìjà oúnjẹ ìyálẹ̀ka oúnjẹ ọ̀sán oúnjẹ oúnjẹ oúnjẹ tẹ̀lé gbogbo bọ́bá bá ti wọ̀ bá ti bèrè fún yóò ti wá ju rẹ̀ ó sì máa sì máa bá wá jà àtúntọ́ kò ní ṣẹlẹ̀ kẹlẹ̀bẹ̀ kò ní ṣẹlẹ̀ iṣó ìgbẹ́ ìtọ̀ kò ní ṣẹlẹ̀ ákẹ̀mọ́ ọ̀gbọ̀n lásán ìfẹ́ orin yóò bọ̀dà kí kí ni o àlùyé ìfẹ́ fún ìfẹ́ ẹ̀tọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àtúnṣe lóore ní pẹ̀lú kí ni o ìfẹ́ yẹn ọ̀nà tí wọ́n padà jẹ́ òun yẹn. nínú àlùjẹ́ náà aṣọ bá rọ̀ wá wọ̀ aṣọ àríyè wọ̀n bá sùn sí á àdì aṣọ tí mo fẹ́ aṣọ àdì aṣọ àdì ìjẹrìí asọ̀rọ̀ lọ́wọ́ ìdílàyé làbẹ́bí wọn tọ́lọ̀ máa wọ̀ sáà lójú wa pé ká máa wọ sọ̀rọ̀ láyé tọ́ àwọn tí ò ní láyé ìjà náà máa wọ̀. àwọn àbá ní pé ọmọ ìyá ni gbogbo tó bá jẹ́ pé lọ́wọ́ jù láwùjọ kan tó ọba ní kan lọ́wọ́ jù ọjà ó tùbí ṣùgbọ́n aṣọ lọ́wọ́ jù yẹn òun wọ̀ gbádùn o nínú bọ́ ọ̀fẹ́ tí adé adé fóònù òun láti nínú òun láti àga bá fi máa jókòó nínú àwùjọ náà àga kí ni o àga fóònù gbogbo ọ̀pọ̀ mọ́bà tó ń bẹ́ẹ̀ bì sí lè bẹ́ẹ̀ bì tó dé nìsín tọ́lọ́ wá tó wípé ọ̀rọ̀ kan náà àti bí ọ̀rọ̀ obìnrin àti ọ̀rọ̀ kí ni o ibùsùn sọ wá ní àwọn nǹkan oníta ọ̀pọ̀ máa lò bí ife nínú àwùjọ náà bóòdì náà fi ṣe ìgbọ́tọ̀ gbogbo tó ọ̀pá fi òtí ọ̀pá ti jẹ́ pé gómìn màtìrìà màtò tí nípa àṣẹ kí ni òun náà ti ṣe tàbí dáhùn àwọn nǹkan ìbàdàn ńlá lọ́nà ti kùkùrù fún wa ọlọ́dà ẹgbẹ́ kan náà àwọn tí jẹ̀mọ́ tó bá wá níbẹ̀ sókùn ìdáhùn àti tó ní àdìjẹ́mẹ̀ wọ́n láàyè kan lọ sọ́gà ọjà. líláàyè a máa pàdé ara wa ń bẹ̀ tó bá ti fẹ́ rí ẹnìkan tó lé nìfẹ́ ẹ̀ máa pàdé ní sùkúù ìdáná yẹn tá a bá ti wá wà ìjẹ́ nínú ẹ̀ sùkúù ìdáná bá nígbà tá a wá dé ní ìyàwó àwọn àbá àwọn ẹni o àwọn náà wà ní bẹ̀rẹ̀ rí tó wà

kèé tó kọ́kọ́ wí consumption ìwọ́n tó ọjọ́ ẹwà rẹ̀ nàìjíríà kò sí kọ́kọ́ fi dáyé láàmú lónìí àwọn èèyàn sọ̀rọ̀ ọjọ́ ó sọ artificial beauty ó bà mí ọ́fẹ́sẹ̀ ó kó wá ó lo kírímù ó ṣe kí ló rẹ̀ ó mú ìjà òkú náà ó ṣe sáyẹ́sáì rẹ̀ ọwọ́ ń parí ẹ̀jẹ̀ ó rí àgbo ọlọ́run láti jẹ́ náà àwọn ọmọ ìfi ní gbogbo ògbà ni táwọn olùkọ́ àwọn ọmọ ìjẹta ilé fún kí ni ẹwà ọlọ́run jáwà náà ọjọ́ wà lùdà náà jọmọ́ lẹ́yìn ilé ìwà rẹ̀ ibùsùn àlùjọ náà ṣé ayé ti lè rìn ibùsùn fẹ̀ yàtọ̀ tó o tẹ́lẹ̀ àwọn olówó kan mátrẹ́ẹ̀sì tó lé ní one hundred thousand naira ń bẹ. ṣé tí o lóye tó o ìdẹ́gbẹ̀ àwọn ibùsùn tá lò sóyè ní ìsìn sùúrù ń lọ fún wa ní ibùsùn tó ga ni jẹ́ kí wọ́n lápẹ̀rẹ̀ sí kéèyàn lo bẹ́ẹ̀dì kọ́ọ̀fẹ̀ tó di Nàìjíríà yìí kọjá pé kọ́ wákẹ̀ bá sọ̀rọ̀ kẹ̀kẹ́ ìsìlẹ̀ ọkẹ̀ ní ìsọ̀wọ̀ àbátẹ̀ ọkẹ̀ ẹgbà tí ká ló jọ ní ká ló láti bàtà ìjọ ló fẹ́ fáwà jọ ní ọkẹ̀ báàsì láwòrí bẹ́ẹ̀ jẹ láti bàtà ọkẹ̀ padà rẹ̀ ká ló ní ó tó bá padà bàtà bẹ́ẹ̀dì ló fẹ́ ní o ọwọ́ ọba rẹ̀ bàtà ọfẹ́ dé pọtápọ̀ látòrí bẹ́ẹ̀dì rẹ̀ ó ti bẹ̀rẹ̀ pọtápọ̀ ọfẹ́ dé kí ni o bèrè rìpọ́tì ó ti gbọ́ débẹ̀ torí pé kèé ṣe bẹ́ẹ̀dì onígun kèé ṣe bẹ́ẹ̀dì wọ́n ti pọ̀ sí kí á

pàápàá ìtọ́wọ̀ fún dé nìyí ẹ̀yọ́ wọn sùúrù àbá sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tọ́lá wa bàánú wa wọ́n kéré ẹ̀yọ́ wọn sùúrù ẹ̀pọ̀ bí àwọn ọmọ sùúrù ti ya ìyàkuyà lórí láti ọmọ ní sùúrù ẹ̀ tó ọba bá ní ìsù ìjọ ní nítorí rẹ̀ nílé ìwé kan lórí ìṣẹ̀lẹ̀ àti wọn àìsù tí pẹ́sípà àwọn obìnrin tí pẹ́sípà ní obìnrin ó pọ̀ ló ti jẹ́ sí títẹ̀ ọmọ ẹ̀sẹ̀s nínú àwọn ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ti ọmọ ẹ̀sẹ̀s ó lé tàbí ètò àmì

after the buloko wà lùdọ́rọ́kà sí ìwáyà ẹni tó bá tọ́jú ọmọ obìnrin méjì tán ti bàlágà tí wọ́n ọkọ lẹ́ni tọ́wọ́ ọ̀bàjọ́ lẹ́ni tó jẹ́ olùdíje ọmọ ọmọ tí ò ṣe jìnnà rí àtẹ́bí irú ẹni bẹ́ẹ̀ ní àkáyùtù ọ̀tọ̀ ọwọ́ ìjọba kàkàtà èmi àbúrò ẹni yẹn wà ìjà náà sí ìka méjì tí wọ́n ìjọba náà pé wà láì kí wọ́n bá ọjọ́ òun lórí wà láìsí náà síyàwó ní òní tó sì náà kọ́ àwọn ìdíkì ní òfin máa ń bá fẹ́ it is not Islamic it is prohibited in Islam haramu ni kọjá pé wọ́n lọ ọmọ ẹgbẹ́ tí wọ́n àwọn ọmọ kúkú nínú ọmọ bílíọ̀nù ẹ̀ tá a jẹ́ ìdíkì ní òfin òṣèṣin náà rí

kódà ọrụ mùsùlùmí ni kódà àbá a rẹ̀ bọ́ọ̀lù ó bàbá ìlú ìlú àwọn kan náà ó kùn lórí tí wọ́n já láti wá ilé yìí gbogbo àwọn tí bá lè yá kí lọ́gbọ́ ọjọ́ mùsùlùmí ọgbọ́dọ̀ ọjọ́ ọmọ kọ́ọ̀tù àwọn ọmọ olóòfìsì àwọn ọmọ àwọn ọmọ tí wọn lẹ́nu irú ẹ̀rọ àgbẹ̀ lálìjẹ́gbẹ̀ ẹwà àwọn ọ̀pàá ilé oṣù ibi tí ó wà láà sọ wá lẹ́yìn rẹ̀ wà lè sọ wá láwọn obìnrin máa gbọ́ ni àbùkù tán obìnrin bọ́lọ̀ ó ti ṣe kọ́ọ̀tì kọ́ọ̀tì lábújẹ́ ní wọ́n pa ọjọ́ orí wọn kéré ọlọ́run olùbá àtọ̀rọ̀ ọba nínú sọ́ọ̀tù náà ọ̀dùnṣẹ́ ṣàìsì ni wọ́n èyí ta rúgbó wọ́n èyí sọ tó ọmọ ẹgbẹ́ gbà ní wọn ọlọ́run nìkan kọ̀ ọ̀fọwọ́ kàn wọ́n rí wọ́n wà bá jẹ́ yìí láwọn obìnrin àìjẹ́ náà rẹ̀ wọ́n èyí sọ wọ́n èyí sọ wọ́n èyí wọ́n èyí ṣe wọ́n ò gbogbo ọkùnrin tó bá owó ìyàwó tọ́pọ̀ máa ń jẹ náà sọ wá rí gbogbo àjọwú ẹyọ àfà àdẹ́gbẹ́ ìyàwó èdè ọba ńlá bí kò sí ìlú láti jẹ náà torí bá àfà gbogbo ọlọ́wọ́ ti yọ inú omi kíre atre gbogbo ìyó ti kú lẹ́mìí kò ní sí náà gẹ́gẹ́ bí àdìsí àbúrò yọrọ sí àwọn àyè àdìsí ọ̀sán ọ̀la fún ìmọ̀ ìgbẹ́jọ́ kúrú ìdáná ẹ̀yẹ àbúrò ayé bàá tí ẹlẹ́gbà tó lè wà ìdáná yọ̀ọ́ wà máa bá kò ní kò tú àlọ́ àkọ́má ó ní ẹnìkan tó wọ́ sọ́lá ìdáná rẹ̀ aṣọ àìdáná ègbó wòye owó tá a bí ra sọ láyé kò tó bákọ̀ ẹ̀ ń gbóni kéde o àìdáná bákan láyé fún ṣàbára fún ọ̀dọ̀ láwọ̀ èdè òní darúgbó láwùjẹ́ náà tó o darúgbó kò sí gbàgbọ́ mọ́nú àwọ̀ lọ́dọ̀ tí ẹ̀sánálè ah, ní tó jẹ́ kí lo àní ti arúgbó mọ́ nínú àlìjẹ́ńtẹ̀ sọ wá láti tẹ́lẹ̀ yẹn tó rè àwọn nǹkan mí tó kù tó pọ̀ tó já tó bá ti kò ní ṣe kí lo kò lè gbà wá kí a sọ aláǹfààní àti sọ àlìjẹ́ńtẹ̀ gẹ́gẹ́ tó bá ti kí lo àwọ̀ aláǹfààní àti sọ ọ̀rọ̀ náà àti ọmọ ọlọ́run tó jẹ́ pọ̀ àlìjẹ́ńtẹ̀ làwọ́ ọ̀sìn sọ wá ní pẹ̀lú ọ̀rọ̀ lọ́gbà àlùsọ náà lọ́gbà pé ìdàkejì àlìjẹ́ńtẹ̀ ilé ìdàkejì àwọn tó bá wọlé ṣájáwọ́ tó dàkú gidi ẹ̀gbọ́n wọn àjẹ́ títí yẹ ìwọ̀n òní fẹ́ jẹ́ wọ́n wà jíjí náà wọ́n ni tó bá wá jẹ́ yọ́ pa òkun wọn bọ́ máwùlì mọ́wùlì omi ẹ̀dọ̀jà lùgbò omi tí wọ́n mú omi tó ti gbóná sọ̀rọ̀ tó ẹlẹ́ ayé tó bá ti dé píìkì pé níbi pọ̀ǹtì ẹ̀ tí ọ̀sìnjẹ́ náà kọjá pé torí omi yẹn gan rè wọ́n sì mú wọ́n gbé sí ojú báyìí àwọn ojú wọn ò sì bọ́ ni tọ́ba tó wá mú yọ ọmọ wa da ikùn ọrú wọn ò lè bẹ́ẹ̀ pẹ̀lẹ́ fóòtù lù wọn sọ wá ọ̀nà wọn ò nílò pankẹ́rẹ́dẹ́ o wọn ò nílò kòkòkò fíire fíire ni wọ́n ò máa lu àwọn ọmọ ẹgbẹ́ bákan náà ibi tí wọ́n pèlé wọn lórí ìjà àmàmà ni ibi tí wọ́n tọ́kù sí inú ọ̀nà ni ẹ̀jẹ̀ ọ̀kan iná ikọ̀ iná gbogbo tẹ̀lé ayé wọn iná ni omi tí wọ́n mú iná ètùtù ìgbọ̀nìjọ̀tì ẹ̀gbin látara àdábáyẹn òun yóò máa tẹ́jú òun ni yóò máa wọ́n bá wọ iná bákan náà fún àwọn arílálà àti àkàkan nù náà wọn ò sì ní gbádùn ìlú kan wọ́n mọ̀ wá kẹta ìró nínú jàhánà lẹ́yìn àwọn tó dábí pé ìtọ́rọ̀ wọn tí yóò jà sí òun iná kọ́lọ̀ ọ̀la ìdí àti ẹ̀ nínú náà tó sọ lọ́wọ́ àmì náà náà sọ wá ti bá a sọ yìí ń tọ́wá pàtàkì bẹ́ẹ̀ òun ni pé iṣẹ́ wo ló ti wá wá ní jàǹdà sọ wá ní ti lọ́sọ níbẹ̀rẹ̀ fẹ́ẹ́lù tọ̀ á wá sí ìlànà ìmọ̀ náà ìwọ bẹ́ẹ̀ kírun gbogbo tọ́lọ̀ bá ní oṣù yóò mọ̀ àmì mọ́kàn jẹ́ tí ó ti rẹ̀ ní ọba àwọn ọ̀sán tí wọ́n bá kára wọn rẹ̀ ìmáàlì rẹ̀ jẹ́ bọ́lá láàfíà gbàkọ́ kan sọ̀rọ̀ náà gbàpé àjẹ́ náà bẹ gbàpé iná bẹ gba àwọn tí ọ̀rọ̀ ń bọ́ gba àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ ń bọ́ gba kádàrà bọ́ máa tẹ̀lé sí bẹ́ẹ̀lú nàáyà àti súnà lẹ́nu wa mọ́kàn sọ́la mọ́kàn ó yẹ pẹlẹ mú ọ̀rọ̀ ẹ̀sìn náà bá àwọn èèyàn gúrè kó o jìnà tẹ́fẹ́ náà sì náà ọjọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ní nọ́ọ̀sì náà àwọn ọmọ tí wọ́n àwọn ọmọ pánì sọ́ra fún àwọn chelsea arsenal pàjẹ́pẹ́ tó wé ìkiri o ìṣẹ̀ní ayé rẹ̀ lórí òmùlọ̀ rere ọlọ́ọ̀dọ́ nítorí eré tá bá ti lè ṣe tí ó jà wá ìjẹun náà bìí sì táwọn bá ti lè jìnà sí nǹkan tí ó mú wa wọná àmì sínú àwọn tí ó wọná àmọ̀ wá bẹ̀rọ àìjẹ́ náà kọ́lọ̀ jáwá ìjọ náà àmọ̀ ọlọ́ wa sọ kúrò níbi náà kọ́lọ̀ kúrò wà níbi náà ọlọ́run mọ́ ti wá lọ́wọ́ náà wá lọ́wọ́ àìjẹ́ náà اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته